وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أركب فلان الله الله الله الله الله ṣoṣo ọba tí ò lórogún ọba tó yẹ sí pé ó ti ń bẹ síwájú kí gbogbo nǹkan máa bẹ síwájú kí gbogbo nǹkan tó máa bẹ ọba tó yẹ sí pé kò sí bẹ̀rẹ̀ fún bíbẹ rẹ̀ kò sì sí òpin fún bíbẹ ọlọ́run ọba ọlọ́run ọba tí ó ń sọ wa níbi gbogbo ewu àtẹlẹ tá a mọ̀léwu ni àtẹlẹ tí àwọn mọ̀léwu ni ọba tó yẹ pé ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́ àtàwọn àdẹ̀rà lé wa lórí eléyìí tá a mọ̀ àtẹlẹ tá a mọ̀ ma alimna minhu wa ma lam na'lam eléyìí tá a mọ̀ lórí níkẹ̀ẹ́ àtẹlẹ tá a mọ̀ ọlọ́run bá yẹ la dúpẹ́ fún abẹ́lọ́wọ́n ba àlékún àánú ọlọ́wọ́n ba àlékún orí ọlọ́wọ́n ba kí ọlọ́wọ́n ba àlékẹ́lá kí ó bá ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lọ́wọ́n ba ọwọ́ àánú ọlọ́wọ́n ba kọ́lọ́wọ́n ba àlékẹ́lá kó máa kakú ní orí ẹnì kọ̀ọ̀kan wa láíláí wala la ilaha illallah atọ́rọ àlékún kí ọlọ́wọ́n ba àtúrà jẹ́njẹ́ tọ́ ọlọ́wọ́n fún wa síwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa àti àwọn ará ilé ànábì sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà ànábì sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn olùjọ́sìn fún ọlọ́run ọba pẹ̀lú ìlànà ànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà. a àlàyé tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa ìdájọ́ ṣíbí jẹun nínú Islam ojú wo ni ṣẹ̀ríà ló fi wo ká fi ṣíbí jẹun ojú wo ni àwọn àfáà súnnà tí àlámọ̀rí ẹ̀sìn yìí tó yé yékéyéké tí wọ́n sì jẹ́ onídéédé onídọ́gbandọ́gba tí wọ́n kì í ṣaláṣe jù tí wọ́n dẹ̀ kì í ṣaláṣe ètò ojú wo ni wọ́n fi wo ìdájọ́ fífi ṣíbí jẹun nínú Islam ojú wo sì ni àwọn aláṣẹ jù làwọn fi wò pàápàá jùlọ Muhammad bin Ali Jabata òun ni mo fẹ́ mọ̀ lórílẹ̀ ayé yìí ìmí ò tún mẹ́ni kankan mọ́ nínú ẹni tó gbádùn àtẹni tí ò gbádùn tí wọ́n sọ wípé fífi síbi jẹun kọ́ o ó gbéyàn jáde kó nu Islam èmi ò tún mẹ́ni kankan mọ́ èmi ò sì rí tíra ẹ ọkàn àtẹ́lẹ̀ tó gbádùn nu tíra àtẹ́lẹ̀ tí ò gbádùn tí wọ́n discuss irú nǹkan báyìí so wípé ìfisíbi jẹun gbéyàn jáde kó nu Islam. Islam àwọn kọ̀wárìjì pilẹ̀ bí wọ́n ṣe burú tó bí wọ́n ṣe ya aláṣejù tó ẹ̀ lérí lákọọ́lẹ̀ ibi tí wọ́n ti sọ irú àwọn ọ̀rọ̀ àgbákò báyìí tí jàbàtà ń sọ tó túmọ̀ sí pé òun tún lékèlè kan láburú òun tún lékèlè kan lágbákò àti láṣejù lórí àwọn grandfather rẹ̀ kò dẹ̀ sí ìkankan tó fà á ó ní pé bí ọjọ́ bá ṣe ń gorí ọjọ́ bẹ́ẹ̀ náà ni aburú ṣe máa peléke sí i bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe ya láìmàkà tó nínú ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni sọkúsọ̀rọ̀ ó sì pọ̀ tó nínú àlámọ̀rí ẹ̀sìn ọkùnrin yìí aláìmàkà gbáà ni vita wa bá láyé òun náà ni ìkàkùkà tó ń kà nínú tíra ash-sharh al-mumti'u ala zadi al ti di sheikh Salih Al-Uthaymin aleyhi rahmatullah tíra yìí ọkùnrin olódò yìí Muhammad bin Ali Jabata ó ka ìkàkúkà ó sì tú ìtukùtù nínú tíra náà so àwọn àkàkúkà rẹ̀ la fẹ́ tún gbéyẹ̀wò la fẹ́ tún tú la fẹ́ tún ṣàlàyé nítorí kí òdo rẹ̀ àti àwọn ìtayọ àlá rẹ̀ àtàséjú ẹ̀ àti sọkúsọ rẹ̀ kó lè bá hàn sí ayé so inshallah ta'ala máa plé ọ̀rọ̀ náà bó jẹ́ pé a ti plé rẹ̀ lẹ́yìn ìjẹjọ́ ṣùgbọ́n fún àǹfààní kéṣẹ́sì tuntun eléyìí tó pé yóò tún jáde tí a bá pílẹ̀ rẹ̀ níbi eléyìí báyìí ẹni tí ò bá ní tìjẹjọ lọ́wọ́ àbẹ́ tí ò bá láǹfààní àti gbọ́ tìjẹjọ kò ní máa tí a ń sọ̀rọ̀ lé lórí àbẹ́ẹ̀kọ́ ni tó yẹ pé tòní nìkan ló láǹfààní àti gbọ́ so nítorí ẹ̀ yóò fà á kí a pílẹ̀ kínní náà ká ṣe àtúnpílẹ̀ rẹ̀ inshallah ta'ala tó ta bá ti wá pílẹ̀ rẹ̀ tán tó wá wá ṣe àgbéyẹ̀wò nǹkan tí ọkùnrin náà tún ní tùkútù nínú tírà náà náà insha Allah ẹ jẹ́ kí a gbọ́ ìkàkùkà ọkùnrin náà àti ìsọkúsọ rẹ̀ sókè yá tó wá ṣe àlàyé nǹkan wọ̀nyí ní ìfọ́síwẹ́wẹ́ bísmìlá. ẹni tó ń sọ nígbà yìí gan ó sọ̀rọ̀ tí ó lágbára púpọ̀ nígbà yìí níbi القارئ الممتع على جانب المستثني شيء القارئ كبير mujalla mi sani aka ọlọpa orí dáàbò gbòòrò bẹẹ sí ni o orí ọlọ nígbà yẹn kọ́ sí lọ́pàá o ní dáàbò gbòòrò bẹẹ sí ni ọlọ́ra o mọ́ra dáàbò mi ò tọ̀ ọ̀kẹ́ ẹ̀rọ wúlò. ṣé ìwé kan bẹ̀ níbi tọ́ka tuntuniya wàtíkà dọ́lẹ́tàwọ̀ tuntun ó ní kọ́ọ̀nù. alákọ̀ọ́kọ́ ẹ rí i pé ọkùnrin yìí báyìí sọ ní jẹjọ ìhalẹ̀ lórí odò lásán ni ẹ lọ ka tíra àṣẹrìl mumti <laughs> tíra àṣẹrìl mumti <laughs> kò sí ìka kankan ń gbẹkẹ kò yẹ báyìí nìsí gbogbo eléyìí báyìí náà ọgbọ́n ni láti kó àwọn èèyàn sínú wàhálà tẹ̀wọ̀n pé ẹlòmíì lọ́jọ́ pé aláìmọ̀kan ni ó kàn fẹ́ wo báwo lọ̀rọ̀ ṣe ta ẹni tí ń sọ̀rọ̀ lára sí àti báwo ni àwọn àlùbọ́sà tó ń já sọ̀rọ̀ náà òun ló ní ìtumọ̀ lọ́dọ̀ tiẹ̀ pé ha wàlá ọ̀rọ̀ yẹn lé gan ẹ̀rú ìjà yẹn lé <laughs> nípa pé so eléyìí báyìí kò jẹ́ ni kò túmọ̀ sí nǹkan kan eléyìí wòye sẹ̀ rí ṣé bá nìsín so ìhàlẹ̀ lásán ni kàńtọ́ fẹ́ kàjá gbọ́ ni kò yé bá nìsín ẹlẹ́ẹ̀kejì nígbà tí ó tó wá ka tẹ́rà náà ó ní dárúbùnú jósì ni ọlọ́ka o dárúbùnú jósì ni o torí pàtó wa lọ́ka dárú mi ó tún ti bẹ̀rẹ̀ sátímẹ́ǹtì àti gírámà báyìí kò sí dárú mi tẹ kò sí tọ́ba àtẹ wò láyé tẹ̀ ní bọ́rọ̀ yìí bẹ̀ kò sí tọ́ba nítorí wípé tíra kan náà ni àwọn iléeṣẹ́ òǹtẹ̀wé tí wọ́n tẹ̀ ló yàtọ̀ sọ̀ tí a mọ̀ yí pé information kan náà lọ́gbọ̀dọ̀ wà ń bẹ̀ tó bá ti di pé tí iléeṣẹ́ òǹtẹ̀wé yìí tẹ̀ tó bá ti yàtọ̀ fún tọ̀hún ajẹ́ sí pé tíra yẹn ti di jákujàku nìyẹn torí pé èwo la fẹ́ mú kó wà authentic ní orí ẹlẹ́ẹ̀kejì abẹ́kọ ni so òǹtẹ̀ gbogbo wọn pátá nígbà tó yẹ pé ọ̀rọ̀ ẹnìkan náà ni gbogbo wọn tẹ̀ gbogbo wọn nǹkan kan náà gbọ́dọ̀ tẹ̀ àmọ́ ibi tí yàtọ̀ ti máa ń wà òun ni number of pages nítorí pé iye ìwé tó ń kálukú fi tẹ títí tiẹ̀ ó yàtọ̀tọ̀ síra wọn ara ẹ̀ lómi sọ pé òun tẹ̀ pẹ̀lú five hundred pages mujalladu kan volume kan bẹ́ẹ̀ five hundred pages ló fi tẹ̀ ẹlòmíì lè fi four fifty pages tẹ̀ ẹlòmíì lè fi four hundred pages tẹ̀ ó depend lórí bí wọ́n bá ṣe bí wọ́n bá ṣe fẹ́ nǹkan yẹn sí àyè bí wọ́n bá ṣe fún un sí bí wọ́n bá ṣe enlarge yẹn sí àwọn bá ṣe reduce ẹ̀ sí òun ni ó depend lórí number of pages so ibi tí yàtọ̀ tí máa ń ṣẹlẹ̀ nípa tó bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ bí báyìí gẹ́gẹ́ bí ẹni tó lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ yé ẹ rí pé ẹni yìí gbogbo ẹ̀yàn tó bá máa ń gbọ́rọ̀ dáadáa ẹ mọ̀ pé ẹnìkan tó yẹ pé lẹ́wù ẹ̀ lónìí gbogbo ẹnikẹ́ni tó bá wà ní academic line yóò ti mọ̀ pé ẹni yìí ẹnìkan tó yẹ pé kò é ṣe stop kò sí nǹkan kan lọ́pọlọ ẹ̀ torí tó bá yẹ kó bá wà tó bá tó bá yẹ kó bá ní nǹkan lọ́pọ̀lọ́ yóò mọ̀ pé à jáàrù ibùdó ní jáúzí ẹ lọ wo péèjì báyìí àmọ́ wọ́n tó bá yẹ pé jáàrù míì lóní lọ́wọ́ èmi ò lè sọ iye èmi lè sọ number of page tó wà níbi ibi ìbẹ̀yẹn mi lè sọ iye òǹkà page tó tó lè ti rí àmọ́ gbogbo péèjì tó bá ní gbogbo jáàrù tó bá ní lọ́wọ́ lọ́wọ́ báàbù báyìí àmọ́tọ́ ẹgbẹ́ tí bírùn jáúzí ni lọ́wọ́ péèjì báyìí ibẹ̀ ló ti rí ibẹ̀ nítorí òun ni mò ń kà so ọ wàá sọ báàbù ibi tí torí pé báàbù gbọ́dọ̀ kọ́mọ̀n kò yẹ báyìí nìyí ibi báàbù báyìí lẹ́ẹ̀tì rí ṣùgbọ́n báàbù yẹn èmi ò sí ilé sọ yé èmi lè sọ nọ́mbà péèjì tí ó fọ́ọ̀lù sí nínú maktaba tí wọ́n bá lọ kà nínú ilé sẹ́wọ̀ntẹ̀ tí wọ́n bá lọ kà àmọ́ bí ilé tí mo ń kà ní tọ́yẹ kọ́ sọ nìyẹn ó ní ẹ dárúbí jósìn ní ọlọ́wọ́ dárúbí jósìn ní ọ̀hún tó ń gbà tó wà tó wà lórí dárúbí jósìn ó tún ti bẹ̀rẹ̀ attachment àti grammar ṣe bá ní sí ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àkọ́dá tẹ́fì mọ́kọ́kùnrin yìí bìdọ̀ ẹ̀tùhù dọ̀hílà so ọkùnrin kan tó ẹ́ pé ẹ̀kọ́ rẹ̀ kéré gan ó ní ẹlọ́wọ́ sọ́fà tùlùtùmíà tùlùtùmíà tó ń ti bá ṣe ń wí tó láti yọ yìí kò tó ti máa ájàdùn pè náà tùlùtùmíà kíní jẹ́ tulutumia subhanallah ṣé ni, ní sí ìkàkúkà ìpèkúpè ṣé bá ní sí lẹ́bi mọ́ pé ẹni tí ó fẹ́ máa ka ọ̀rọ̀ ẹ̀sìn fún wa lélẹ́yìí tẹ̀sí tẹ̀sí nífọ̀kànbalẹ̀ pé ní ti ń kà yẹn ní pé rí kàbí rí tú ìyẹn tó yẹ sí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó yẹ pé ó pàdánù ó bọ́ fún ni so eléyìí báyìí ni ó fi gbogbo ẹnikẹ́ni tí ó bá gba ilé kéwú kọjá àbẹ́ni tó bá mọ ibi tí ẹ̀sìn darí àbẹ́ni tó bá mọ nípa ìmọ̀ ẹ̀sìn ni ó fi lọ́kàn balẹ̀ pé ẹni yé ìsẹ́ni tá a lè mú ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ torí pé ẹni ń kọ́ o ẹ̀kọ́ ẹ̀sìn òye ṣebí kò yí àwa la fi rò pé abẹ́kọ̀ lọ́dọ̀ tiẹ̀ ìgbà tó wáyé pé ìwọ tó bọ́ síwájú tí wọn náà lọ́fẹ́ kọ́ wa náà so ìkó gbé kan náà ni ìwọ gan fúnra rẹ gan ò tó bá ní sọ báwo la yẹ fẹ́ mú ìmẹ̀sìn lọ́dọ̀ rẹ náà ẹjọ́ máa gbọ́ lọ tóbi kan láti àkọ́lé ká jẹun pẹ̀lú kanita yẹ́nbẹ̀ yìí àyíwá tó lọ kọ́ àrùnà bìkan láti àkọ́lé ó tọ́ fún ọmọ mùsùlùmí káwọn ẹjẹun pẹ̀lú kanita àyíwáhàn wọ́n yìí tọ́ ó tẹ̀lé àrà ìta kàkàǹtàkù àárín àti báfẹ́ǹfẹ́ àti ti ìkútẹ̀lé. tọ́ gbàdí kẹ́rin kọ́ wọ̀nyí fẹ́ ó lè ṣe yàrá lẹ́nu púpọ̀ jù yàrá àjọ àyàbá àjọ mẹ́rin ìtọ́ mi bá mi ní hàn náà ìgbà tá a lè mú bí ọmọ ẹjọ́ naam ẹtù wọn báyìí nígbà tó fẹ́ ka anna ba'dha ba'dha an-nas ó ní anna ba'da an-nas eléyìí báyìí wallahi al-azim àwọn àṣìṣe àwọn àwọn òdo eléyìí tó lágbára gidi gan ni nítorí pé àwọn hurufu tẹ́ ń wò yẹn àwọn alifábẹ́ẹ̀tì lágbára tẹ́ ń yẹn tẹ́ ẹ bá ti lè gbé yìí kan fún ẹlẹ́ẹ̀kejì ìtumọ̀ rẹ̀ ó yàtọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn hurufu ìtumọ̀ rẹ̀ yàtọ̀ ẹ wò nísìnyí anna báyàbọ̀ náà báyàbọ̀ ni anna báyàbọ̀ náà bọ́ọ̀dù lọ́wọ́ mẹ́ẹ̀ ó ní anna báyàdà náà òun fi dáàlì síbẹ̀ báyàdà ó túmọ̀ apá kan àwọn èèyàn òun wá túmọ̀ sí pé after àwọn èèyàn ẹ̀ tí ọ̀nà sáà báyàdà ni pé lẹ́yìn sọ́ra ní ti báyà bọ̀ ní pé apá kan anabáyà bọ̀ náà sí pé apá kan àwọn èèyàn ìgbà tó wọ́n kàwé ní anabáyà dà náà kò yẹ báyà ní ti pé à pé dájúdájú lẹ́yìn àwọn èèyàn so make sense so eléyìí báyìí kẹ́lẹ̀ bá mọ bí òdo rẹ̀ bó ṣe pọ̀ tó ni insha Allah lálẹ́ yìí a máa play as many as possible nínú ìkàkùkà tó dún ẹni kẹ́lẹ̀ bá ń pé wàlọ́hìlà bíi ẹni tó bá fẹ́ síra láyọ̀ tó bá fẹ́ bá ọlọ́run bá pàdé pẹ̀lú ìdùnnú lọ́jọ́ gbéra kìyàmà kò gbọ́dọ̀ mú jàbàtà gẹ́gẹ́ ẹni tí ọmọ ẹgbẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ mo fi ọlọ́run bá búra béèyàn bá fẹ́ sí dì béèyàn bá fẹ́ sí àgbákò lọ́dọ̀ ọlọ́run bá wà lọ́ọ̀ nítorí wípé ẹni yóò tó ẹni tó lè bọ́ta láti máa ṣàlàyé ẹ̀sìn láti máa dáṣẹ́sìn wà lọ́ọ̀ kò kọ́lifáì láti bọ́ta láti máa dáṣẹ́sìn ọlọ́run bá torí pé nǹkan alákọ̀ọ́kọ́ nù nǹkan gbọ́dọ̀ mójútó nínú pé yàn kọ́ ìmọ̀ òun náà ni ọ̀rọ̀ lúhọ̀ kí yàn kọ́kọ́ yanjú nípa èdè tí ọlọ́run ọba àlékẹ́lá fi ń bá wa sọ̀rọ̀ nípa èdè tánẹ́bí sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ fi ń bá wa sọ̀rọ̀ torí pé tó bá gbọ́ èdè yẹn báwo ma ìdájọ́ ìtọ́ ẹ̀kọ́ gbé síbì kọ̀ọ̀kan báwo ni ò ṣe ní máa ṣe kí ni báwo ni ò ṣe ní máa àfẹ́tì sẹ́bà ní sí àti ìmọ̀ sọ̀rọ̀ ìmọ̀ ṣẹ̀ríà o ìmọ̀ lúgọ̀ ìmọ̀ èdè lásán òun ló dàrú máa fa ìlọ́wọ́ yìí annaba àgbọ̀ náà ó ní annaba àdà náà sẹ́bà ní sí sùlẹ̀ báyìí ọba ìtumọ̀ jẹ́ pátápátá wàláhì kìí ṣe nǹkan táwọn àfa àwọn àfa òkín kojú kò torí pé ó yí ìtumọ̀ padà pátápátá ọba ìtumọ̀ jẹ́ kò yẹ báyìí ní so ẹja máa gbọ́ ẹja máa gbọ́ lọ oríta mẹ́ta àwọn aláwọ̀ èèyàn wá ní ànábi lẹ́nẹ́bí ayé àpẹẹrẹ muhammed ṣèkà ó tọ́ káwọn ó jẹ ẹran pẹ̀lú pẹ̀lú ìpínlẹ̀ àbí pork táwọn ẹbí ń jẹ ó ní àwọn ẹni jẹ pẹ̀lú ẹ̀ wàbí ẹni láàánú mi nira kọ̀ ebi wa ní bẹ́ẹ̀ jẹran àwọn jẹ pẹ̀lú mi lápọ̀ ìkọ́lẹ̀ yà ànábi yusuf ṣèkà ń tẹ̀lé ọ̀sán ìwé sì mú pọ́ọ̀kù yẹn lọ́kẹ̀lú kàmíkà wọ́n á jẹ orí wáyé mẹ́rin akọ̀ nítorí wà pàdé torí wàlẹ́ ìbálẹ̀ làwọn ìfún mi ìrìn kára fún tẹ̀lé pé òní kó hánà wá ìwé ìwà tó kúta wọn lè ń sọ èyí kó hánà wá nínú àwa ìwé àwọn èyí tó ń gbé lọ́sí àdébì sọ̀rọ̀ ẹ wá lọ sí ẹ wá lọ́lẹ́ fi sọ́ọ̀tù lọ́pẹ́ tọ́wọ́ kó hánà wá lálẹ́ láyé gbóni náà tó yá kíra hádùn wàlá àkútà wà yìí nígbà tó ní ìpínlẹ̀ abára ìlànà àfọ̀ àbùrọ̀ kọ́ọ̀tà àtàwọn àtijọ́ àṣìṣe táwọn ìlú mọ̀ sọ hàdà ọ̀la yóò kọ́ òye hàkàrà bìlà ìwọ́n tó ọba ń jẹun pẹ̀lú ṣírí tó ń jẹun pẹ̀lú kọ́ọ̀kù ààrẹ kọ́kọ́ fọ́ ṣe sí ilé ti jẹun pẹ̀lú kàníkà sí ìwé bẹ́ẹ̀ fọ́ o ní fáwọn bẹ́ẹ̀ fà ìlànà àti ṣọ́ọ̀tà gbogbo àkọ́ fóòtù tó ti jẹun náà ni àti tí ti jẹun náà yẹ olùkùnbá wàlẹ̀ ọ̀làmá àwọn àyùbákùnbá àwọn àfa àwọn àkókò wọn máa kó òdòdó tàbí gbọ́dọ̀ wọn tani ìnáwó ìyá àkóyèkù kẹlẹ́fẹ́ àkàlẹ̀ fáàlẹ́ mi máa ń jẹun pẹ̀lú pàmẹ́ta kí àwọn náà ti kọ́ sí wọn. kọ́ọ̀lù ojú àwọn àfa yẹn kọ pé làbá kabilẹ̀ akẹ́yìn náà akọ àwọn náà yẹn kó òbúrú ẹ̀dá àwọn tí a bá fẹ́ jẹun pẹ̀lú ti olúwa kọ bẹ́ẹ̀ ní nǹkan. ṣùgbọ́n kọ́ ọ̀la tíárì ìtura ó ti fẹ́ nǹkan ti tíárì ìtura ìkọ́ pé wàkàlù yóò kọ́ ní nǹkan yẹn ìnáwó ahmed ìnáwó ahmed ó kọ̀rọ̀ ó takò wọn ó à ẹni jẹ́ pẹ̀lú fún mi akọ àbùkù yẹn ló dà mo kọ gbogbo nǹkan tó yà dàda rẹ dàda rẹ. naam ah, ẹ rí i pé ọkùnrin yìí ó ti ṣe àwọn òjòrò ńláńlá ní báyìí alákọ̀ọ́kọ́ òun ni pé ibi ọ̀rọ̀ tó dé yìí mo kàn fẹ́ tà láti kàn mọ́ sí i. ń padà ṣàlàyé ẹ̀ mo ọ̀rọ̀ Imam Ahmed tó nà kọ́lá yìí tó mú wá yìí tí wọ́n mú wá nínú tíra yìí ọ̀tọ̀ ní nǹkan tí Imam Ahmed ń sọ àfá tó mú Imam Ahmed wá gan nínú tíra náà ọ̀tọ̀ ní nǹkan tá àfá náà ń sọ wàláhì ọ̀tọ̀ ní nǹkan ó máa ń dààmú ẹ̀mí mi kan pé mi rò pé ọkùnrin ìgbà pọ́jọ́ gbé ìyá àmọ́ bẹ́ẹ̀ wàláhì ó máa ń dààmú ẹ̀mí mi kan nítorí wípé ìtú ní tó ní agbára gidi lélẹ̀ tó ń ṣe wàláhì ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń sọ ọ̀tọ̀ ní nǹkan tó ń tú entirely kò yẹ báyìí ọ̀rọ̀ mẹ́mọ̀ Ahmed tí wọ́n mú wá wọ́kọ̀ yóò kọdù min kọ́lì imam ahmed nígbà tí ó bọ́rọ̀ ẹ̀ ṣe wà níyàn o nígbà tí ó tu wàláhì làbí ó ní mọ́mọ́ tí sọ̀rọ̀ tọ́kọ̀ mọ́mọ́ mọ́rí ní gbogbo kó ti àbúkó bíi kó ti àti bíi sídí bíi jọ bíi jọ níbo ni mọ́mọ́ mọ́rí sọ báyìí inshallah mo kàn fẹ́ kọ́mọ sídìí ni mo fẹ́ dúró sí bí báyìí ká lè bá a mọ̀ pé ibi báyìí gan ni pọ́ǹtì wájú níbi tubutu inshallah ta'ala máa ń ra padà sẹ́yìn títí ní àwa gbọ́ tán màá wá kan tó wà nù tíra yẹn àwa nǹkan tí sọ inshallah. ẹni jẹ́ àgbẹ̀rí sínú ìṣẹ̀lẹ̀ akọ àwọn fún ìyá náà dà pé pẹ́ẹ́pẹ́. ẹ̀jẹ̀ ìwà ni ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀. ọ̀rẹ́ na ìtumá ó ti sọ ẹni ti sẹ́ni ìtumá ìtọ́pẹ́ ọ̀pẹ̀lú yóò kàtó ìtọ́yẹ̀ ìlànà Ahmed ìbára ahmed ó kọ̀rọ̀ ó takò wá ibi à ẹni ìjọba ẹni tí nìjọ ni a kọ àwọn kú ìyá mọ̀gàn pé kọ gbogbo nǹkan tó yàgà dáre àdájọ́ àwọn ẹni tí yí lé àlejò máa ń jẹ ọgbà nípa rẹ ni ayọ̀kùn dúkùrọ̀ rẹ̀ àkùnrin nìmìlà àtọ̀ àtọ̀kẹ́ jẹ́ ìjọba ẹni tí yí lé àyà àwọn òjọta àdáda rẹ̀ ni pé mo sọ mo fi dídí ara yìí àmọ́ bí àbáyé dídí àná nǹkan tó wá ní kí òun pe ẹni tó ń ṣe ní dídí àtúwájú ẹ̀ ń wò tó ní ara rẹ̀ ká mẹ́sẹ̀ ẹ̀rù kan láyé lórí àwọn ká àtẹ̀yìn tó fèrè àbí àtẹ̀yìn ẹ̀bọ. ẹ jẹ́ ń kàbí ìtàn torí ọ̀rọ̀ míì tí ó tún jẹ́ gbalẹ́ lórí ní tó ń sọ lẹ́yìn yìí àmọ́ ibi tó kàdé yìí ó ti katira tán ó ti sukutu tán òun fẹ́ wá tún mú àwọn ọ̀rọ̀ míì wá láti fi gbé ntọ́ nsọ lẹ́sẹ̀ ni àwọn ọ̀rọ̀ míì tó wá mú wá láti fi gbé ntọ́ sọ lẹ́sẹ̀ yẹn á pè yẹn náà separately lẹ́yìn tá a bá sàlàyé lè tán ìsọkúsọ tó sọ mẹ́ẹ̀ àti ìmọ̀ sá tẹ́fì máa ń pé òun gan fún rẹ̀ wàlọ́hì kò ní yẹ̀kínù kò ní àmọ̀dájú lórí tí ń sọ kò yẹ báyìí ṣe tí ń sọ òye òun gan sì máa pé nǹkan tó ń sọ nǹkan tó wúwo ni àti lè padà nílò ní lára tó yẹ báyìí sì èmi ò sì rò pọ́ yẹ kí yẹn nira fẹ́ni tó bá mọ̀ pọ́lọ́ ọba àlejò ló ṣe òun lọ́jọ́ gbèrà kìyàmà fẹ́ni tó bá mọ̀ pé iná ń bẹ àlìjẹ́nà ń bẹ ìròpọ̀ yẹ kó nira fún yẹn láti sọ̀rọ̀ láti kó jẹ kò yẹ báyìí sì so nítorí wípé ọ̀rọ̀ tó ń sọ ọ̀ ń sọ nípa ẹ̀sìn Ọlọ́run Ọba ni ó gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run Ọba nípa ń tọ́ba máa gbé jáde nínú ìdájọ́ nípa Ọlọ́run Ọba pé Ọlọ́run Ọba ṣe nǹkan báyìí lẹ́tọ̀ọ́ Ọlọ́run Ọba ṣe léèwọ̀ nǹkan tó lágbára ni. mo ní káwọn kọ́ ọrọ dúró síbi iná káwá wo tíra yẹn inshallah ta'ala ẹ̀já ka tíra ti ó ń kà ní kàfúkà. na mun kala wani tira a shekhu mumtir alazadi mustaqni na'am tabala wani tira náà ibi tó ń kà lélẹ̀ báyìí ibi tó kà òun náà ibi tí àwọn àbá àti wọ́n ti sàlàyé àti sheikh Salih Al-Uthaymeen ló ti sàlàyé nípa ọ̀rọ̀ síbí ìgbà tí ń sàlàyé nípa hadithu fífi ìka mẹ́ta jẹun so ìgbà yẹn wọ́n wá sàlàyé nípa ọ̀rọ̀ síbí mẹ́ so ibẹ̀ lọ́wọ́ kà ó kà bẹ́ẹ̀ ó dẹ̀ ka ìkàkùkà tó lágbára náà mo ń gbìyànjú àti gbé àkíní náà jáde mo ti gbé jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ so àmọ́ gbà tí mo try láti minimize ẹ̀ òun ló fẹ́ dà òru inshallah ta'ala yóò bá mi wá jáde padà sí náà ah, ó ti wá jáde tí a bá lọ wo page three hundred and sixty three mujalladu ẹlẹ́ẹ̀kejìlá títí Daaru Ibn al-Jawzi Daaru Ibn al-Jawzi mujalladu ẹlẹ́ẹ̀kejìlá volume twelve page three hundred and sixty three ẹni tó bá jẹ́ pé orí al-Maktabatu Shamila ló ti fẹ́ wò ó page yìí ni ó check àmì tó bá pé hard copy ló ní lọ́wọ́ ó ṣe é ṣe kí nọ́mbà péjì kó yàtọ̀tọ̀ ṣùgbọ́n tó bá pé soft copy yìí ló fẹ́ wò tó bá wò torí a alimantabatu shamila kọlọwọ page three hundred and sixty three ní volume twelve sheikh ni wàlá ajabu wọ́n ní nǹkan tó ṣe ni ní èèmà ntọ́ yani lẹ́nu ànàbà àbọ̀ náà òun náà ni pé apá kan àwọn èèyàn òun ni pé dájúdájú apá kan àwọn èèyàn musa ara mi létí òun ní báàdà àti kó bọ́ lẹ́nu fún lórí yẹn ànàbà àbọ̀ òun ni pé dájúdájú apá kan àwọn èèyàn ìtàǹbàpọ̀ min hadha nọ́ọ̀sì wọ́n lọ sí àfàyọ àgbọ́yé nínú nọ́ọ̀sù eléyìí tá a yìí nínú nọ́ọ̀sù ọ̀rọ̀ hadith anabi yìí kí ni ìdájọ́ tó sàfàyọ rẹ̀ òun ni pé annahu yanbaghi an ya'kula al-lahma bish-shawka pé ìdájọ́ tá a lè rí gbámú tá a rí fàyọnu hadith yẹn ni pé ajẹ́kótọ́ ká jẹ ẹran pẹ̀lú fọ́ọ̀kì. وغير وغير اللحم وغير اللحم بالملعقة ká jẹ oúnjẹ míì tó bá ti yàtọ̀ fún ẹran ká jẹ pẹ̀lú ṣíbí wọ́n ní ìdájọ́ tá a rí fayọnu àdífì yẹn nìyẹn. kọ́ọ̀lì wọ́n lẹ́nu yẹn sọ wípé wọ́n láwọn àwọn tó ń sọ bẹ́ẹ̀ wọ́n sọ wípé li annahu yumsiku shaukata bisalasi asọ́bìrì wọ́n ní torí pé èèyàn fi ìka mẹ́ta gbá fọ́ọ̀kì mú bẹ́ẹ̀ náà ni ó fi ìka mẹ́ta gbá síbí mú tá a bá ti fi ìka mẹ́ta gbá fọ́ọ̀kì mú a ti fi ìka mẹ́ta jẹun gẹ́gẹ́ bá nẹ́bí sọ̀lọ́ sọ̀rọ̀ tí wọ́n fi ìka mẹ́ta jẹun náà nìyẹn àbẹ́ẹ̀kọ́ ni wọ́n ní àwọn èèyàn kan lọ fa àgbọ̀ yíyọ bẹ́ẹ̀ pé kò sí wàhálà nínú ká fi fọ́ọ̀kì jẹun ká fi síbí jẹun kàṣà ti rí pé ó fi ìka mẹ́ta gbá fọ́ọ̀kì àti síbí mú wọ́n la àwọn apá kan yẹn lọ farú ntí ṣèkì ní yà àwọn ẹlẹ́nu nìyẹn o ká máa yọ ìdájọ́ fíkì pẹ̀lú ọpọlọ bí jàbàtà náà máa ń yọ ìdájọ́ fíkì tó fi yọ pé bíi bídíà ni irú ẹ̀rẹ̀ làwọn ilé náà sọ pé ẹ láti gbá sí bímú pẹ̀lú ìka mẹ́ta ṣèkì ní irú ìdájọ́ báyìí ó yà ní lẹ́nu gẹ pé àrí apá kàwọn èèyàn ti ń yọ ìdájọ́ bẹ́ẹ̀. wọ́n ní wàlmíl àṣọ lè wọlmìlì akọ̀tàbí sàlásì àsọ́bì àgbàtí bímú àgbàtí fọ́ọ̀kì mú pẹ̀lú ìka mẹ́ta subhanallah sheikh wa ṣe subhanallah ní ẹni tí ń ṣe èèmọ̀ torí pé níbi iwájú subhanallah yẹn wọ́n fi àìlámọ́jú tààjù síbẹ̀ àpẹ àmì ìṣèmọ̀ tẹ́gbẹ́ ọ̀rọ̀ ìmọ̀ náà náà fi ń sọ bọ̀ wọ́n ní a subhanallah mímọ́ ni fọ́lọ́wọ́ bá lẹ́ni tí ń ṣe mọ̀ wọ́n wẹ ọlọ́wọ́ ní mímọ́ lẹ́ni tí ń ṣe ìmọ̀ lórí irú àgbọ́yé yìí wọ́n ní nahnu la yadurruna bil waqti al-hadiri wọ́n ní nahnu la yadurruna bil waqti al-hadiri illa al-afhamu al-khati'a naam wọ́n ní kò sí nǹkan kan tí ń kó bá wa lásìkò yìí kò sí nǹkan kan tó lè kó bá wa lásìkò yìí ju àwọn àgbọ́yé àgbọ́yé àṣìṣe táwọn èèyàn ní nípa ẹ̀sìn lọ wọ́n ní àwa ń kọ́ o kò sí nǹkan kan tó lè kó bá wa lásìkò yìí ju àgbọ́yé aláṣìṣe táwọn èèyàn ní nípa ẹ̀sìn lọ irú àwọn àgbọ́yé báyìí wọ́n tún wá fi àìlámọ́jú tààjù sí àmì ẹ̀ tí ń ṣe mọ̀ lórí irú àgbóyé yìí tó ẹ́ pé lè kó bàlú mọ̀ tó ẹ́ pé lè kó bá wa yìí wọ́n ní fahadà láàyò kọ́ọ̀lì wọ́n lẹ́ni tó bá fi ìka mẹ́ta gbá síbí mú àbẹ́ni tó bá fi ìka mẹ́ta gbá fọ́ọ̀kì mú láàyò kọ́ọ̀lì akalabil asọ́ọ̀bì à ní sọ pé irú ẹni bẹ́yẹn fi ìka jẹun àbí sáà sọ pé fi ìka jẹun ni a ní sọ pé ó fi ka jẹun síbí ló fi jẹun ọba fi ka mẹ́ta gbá síbí mú ọba fi ka mẹ́ta gbá fọ́ọ̀kì mú fọ́ọ̀kì ló fi jẹun síbí ló fi jẹun a ní sọ pé ó fi ka mẹ́ta jẹun àbí ẹ̀kọ́ ni kí ẹ wá fẹ́ fa àgbọ́yé yọ wípé bẹ́ẹ̀ bá ti fi ka mẹ́ta gbá síbí mú o ó ti fi ka mẹ́ta jẹun náà nu àà ṣéèkì ní àgbọ́yé burúkú nìyẹn ó fi ka mẹ́ta jẹun síbí ló fi jẹun ọba fi ka mẹ́ta gbá mú síbí ló fi jẹun ọba fi ka mẹ́ta gbá mú fọ́ọ̀kì ló fi jẹun wọ́n ní tá a sọ ni pé ó fi mẹ́ta jẹun akalabi àníṣọ́ pé ó fi ka mẹ́ta jẹun wà innama bi ṣáúkátí wábìlmìlà akọ̀ ìta sọ ni pé o fi fọ́ọ̀kì jẹun o fi ṣíbí jẹun wal ulama ẹ wá máa wò wal ulama àfáà wa sọ wípé àwọn àfáà yapa wọ́n nà kọ́lá pé gbogbo àwọn àfáà wal ulama nítorí pé alítọ́wà ń bí yìí hálí ẹ hal al-istigraqiya ni tó túmọ̀ sí pé gbogbo ẹni tí a bá ti lè ròyìn pẹ̀lú pé alimu ni ó ti kó sínú jamiu àwọn ìlàmà abẹ́ẹ̀kọ́ ni ó wá ní jamiu ó tún wá wá pẹ̀lú al wọ́n ní wal ìlàmà àwọn àfáà lápapọ̀ rahimahumullah kọ́lọ́wọ́ bá wípé innahu yakul bi salasi asọ́bì wípé anabi àmọ́ jẹun pẹ̀lú ìka mẹ́ta ṣẹ̀kẹ́ gbogbo àwọn àfa àlọ́gbà bẹ́ẹ̀ torí pé hadith yìí hàn sí wọn wọ́n dẹ̀ rí wọ́n ní gbogbo àwọn àfa kọ́lọ́ba kọ́ bá kẹ́ wọn tòun ti gbólóhùn wọn tí wọ́n sọ wípé anabi sallallahu alaihi wasallam máa ń jẹun pẹ̀lú ìka mẹ́ta kọ́ọ̀lù wọ́n sọ wípé làbàṣà bìlì akílì bìlì mìlà akọ̀ kò sábúrú bí kéèyàn fi síbi jẹun ṣé wọ́n rí hadith yìí tẹ̀gbọ́n wọ́n rí àdìsì kódà ṣéèkì ní kódà tó ń ti pé wọ́n sọ wípé ànẹ́bí àmọ́ ìfìkà mẹ́ta jẹun tó ń ti bẹ́ẹ̀ wọ́n àgbá àgbóyè àdìsì yẹn wípé ìtí wá ń sọ ni pé ó ti dọ̀rọ̀ yẹn lórí yẹn kí yẹn fìkà mẹ́ta jẹun àbó ti jẹ́wọ̀ fún yẹn kí yẹn fi síbi jẹun nítorí pé mo ti sàlàyé ṣáájú ká sọ pé ànẹ́bí ń ṣe nkẹ́kẹ́ kò túmọ̀ sí pé nkẹ́kẹ́ ti dẹ̀sìn ẹ̀ tí ò kò túmọ̀ sí pé nǹkan yẹn ó ti di ẹ̀sìn ló tẹ́lẹ̀ ló fi jẹ́ sí pé tá a bá rí hadith anabi wọn lànà bí ń ṣe nǹkan báyìí wọn lànà bí sọ nǹkan báyìí wọn lànà bí a kò tí ì túmọ̀ sí pé nǹkan yẹn ti di ìbáàdà a wàá gbé sórí òṣùwọ̀n báwo la ṣe máa ń yọ ìbáàdà nínú ọ̀rọ̀ ànábì àti nínú ìṣesí ànábì tá a bá ti rí tó bá ti wà níbàámu pẹ̀lú ẹ̀ á ṣe kéde á rí pé á fún onídàájọ́ ìjọsìn tá a bá ti rí tí ò bá ti wà níbàámu pẹ̀lú ẹ̀ á jẹ́ pé ìṣesí lásán nìyẹn tí ò ṣe kéde tánẹ́bí òfin ṣe lọ́wọ́ ba eléyìí báyìí àwọn afọ àyígbóyé nítorí pé wàlẹ̀ ilẹ̀ mẹ́kù rahmatullah máa fàlì ìnáwó yẹ́kùn bí sàlẹ́sì àsọ̀bí pé àwọn afọ àkọlọ̀mọ́ kó bá kẹ́ wọn tó ń ti gbóló wọn tó sọ pẹ́lẹ́bí àmọ́ ìjẹun pẹ̀lú ka mẹ́ta kọ́ọ̀lù wọ́n panu kọ̀ sọ wípé làbá sàbìlì àbìlà kò sí aburú bí kéèyàn jẹun pẹ̀lú síbí a jẹ́ pé ẹni tí ó bá ti tí ó bá ti sí ìròyìn ilmu lára rẹ̀ tá a lè kà sínú àwọn ìlànà ni wọ́n mọ̀ sọ pé aburú ni kẹ́ẹ̀jẹ̀ pẹ̀lú ṣíbi torí pé láwọn àfa ọ̀sọ́ bẹ́ẹ̀ abẹ́kọ̀ ni tó bá ti láwọn àfa ọ̀sọ́ nǹkan a jẹ́ pé tó bá ti sọ kí náà mọ̀ jẹ́ aláìmọ̀kan مفهوم المخالفة نية المعروف بدليل الخطاب ولا وافق وغيب pé ìfìkà mẹ́ta jẹun ó ti wá túmọ̀ sí pé aburú ni kí èèyàn fi síbi jẹun wọ́n wá ní kọ́ ṣáàrì ìsìn náà ibi tí oyún tí wá bẹ̀rẹ̀ tukutu tó lágbára lélẹ̀ wọ́n ní ẹni tó ṣe àlàyé tíra tó ń pè ní àìsàn náà tíra kan bẹ tó ń pè ní àìsàn náà tíra fíkù ni lórí mẹ́sàbù àmàlì èlòzẹ́ mẹ́sàbù Malik. tira yìí ẹni tó bá ṣe ṣẹ́rìhù ẹ̀ náà pè ní ṣáríhù ẹni tó ṣe ṣẹ́rìhù nǹkan tó ṣàlàyé nǹkan wọ́n ní ẹni yìí wá sọ nínú tira rẹ̀ ẹ máa wo Sheikh Salihu wọ́n gbé ọ̀rọ̀ ẹnìkan wá ẹni tó ṣe ṣẹ́rìhù al ẹni tó ṣe ìtumọ̀ ìfọ́síwẹ́wẹ́ wọ́n lọ sọ nínú rẹ̀ wọ́n kan kai ọkùnrin yóò bẹ̀rù ọlọ́run bá rárá mo wàlọ́hì tí bá ń bá lọ bí ṣe ń bá lọ yìí tí bá ń bá lọ bí ṣe ń bá lọ yìí tó bá yẹ kú lórí ẹ̀ wàláhì èrò kó lè ṣíra láyọ̀ mo fi ọlọ́run bá búra tó fi lè kú lórí ẹ̀ bí ṣe ń bá lọ yìí ó nira gan wàlọ́hì làwọn fi àjàfi àjàfi tó bá jẹ́ sí wípé àìmọ̀kan ni lọ́yà kù kò yẹ báyìí nísìnyí. oyún náà ọ̀ràn sí ní torí bọ́bá jẹ́ láìmọ̀kan kí ló wà wáàsí bọ́ta sí ta ń bẹ láìmọ̀kan kọ́ mọ̀ sí wáàsí ẹni tí ò lè já ka tí ò gbéde tíráyé ta ní kọ́ bọ́ta ọ máa sún àwọn èèyàn nù pẹ̀lú eyi àbí gẹ náà àgbákò ní fún kò yẹ báyìí àhìláhùmá múrù eléyìí tó rò nínú méjì tó fẹ́ mú ni ẹni tó tó ṣe sẹ́rìhù àlèkìnà wa sọ pé wàkọ́dí yú kọ́dù wàkọ́dí yú kọ́dù ẹ máa wo wọ́n lo kọ́dù gbogbo ẹnikẹ́ni tó bá gba ilé kéwú kọjá tó bá ti lo kọ́dù tó bá jẹ́ pé fíìlù mọ̀gọ́rì ìlọ́wà lẹ́yìn ẹ̀ yóò ti mọ nǹkan tí ó lè túmọ̀ sí tó bá jẹ́ pé fẹ́ẹ́lù mẹ́rin lọ́wọ́ lẹ́yìn ẹ̀ yóò mọ̀ nǹkan tó lè túbọ̀ sí wọ́n ní wàkọ̀dì yóò kọ̀dù kí lọ́wọ́ lẹ́yìn kọ́dì yìí fẹ́ẹ́lù mùdọ́rì ọ̀nà àbẹ́ẹ̀kọ́ ni fẹ́ẹ̀lù mùdọ́rì ló wá lẹ́yìn qad tí fẹ́ẹ̀lù mùdọ́rì bá wá lẹ́yìn qad ìtumọ̀ méjì ló lè fún wa alákọ̀ọ́kọ́ ó lè fún wa nítumọ̀ àtàwákú kò yẹ báyìí nìsí àtàwákú rẹ̀ ni pé kéèyàn máa ká máa rò pé ká máa níran kà pé intasúọ̀ àtàwákù rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó ní túmọ̀ ní àtẹ̀kùlíìl ká sọ pé nǹkan kéré ká sọ pé qad yasduqul kadhub tí lára bábá sọ pé qad yakdubul kadhub nítorí ní pé ọya ẹ̀dá kọ̀ọ̀yà bá ń túmọ̀ ọ̀rọ̀ jàbàtà rẹ̀ kí n pè kó túmọ̀ ọ̀rọ̀ yìí wà lọ́yìí káì pé yẹ́kọ́ yẹ́sùkùl kàdù kí ni ó tún náà jàmbá tá a sọ pé òkúrọ́ ńsọ̀rọ̀ òkúrọ́ ńsọ̀rọ̀ dọ́ wàláyé lè tú bẹ́ẹ̀ ntí lárúbá yìí sọ ni pé tí lárúbá sọ pé kọ́d yẹ́sù dúkùl tàbí o ìtumọ̀ ẹ̀ ni pé ó kéré ó kéré gan-an kí òkúrọ́ kọ́ sọ òdodo ẹni tí wọ́n bá ti dẹ́kì ọpọlọ rẹ̀ ó kéré nínú ọ̀rọ̀ rẹ̀ tẹ́ẹ̀mà rí tí ó jò tọ́ yọ́sùn lè tẹ̀kọ́lé wọ́n fi ṣe ìgbékéré òdodo sísọ fún ẹni tó yẹ kíni fẹ́ni tó jẹ́ òkúrò èèyàn ìtumọ̀ ẹ̀ tó wá lè túmọ̀ ó ní àtàwọn kúrò pé kásọ pé ah, á tọ́jọ pé kọ́ yẹkúùlù ó ṣeé ṣe kọ́ wípé eh? yakunu hakada ó ṣe é ṣe kọjẹ́ bẹ́ẹ̀ tẹ̀gbẹ́ta wá kúrò ẹ̀nìyẹn ó ṣe é ṣe kọjẹ́ bẹ́ẹ̀ ntí yóò ṣe kíni ntí yóò ṣọ́ ẹ wá máa wò ó. wọ́n ní wọ́kọ̀lì yóò kọ́ min qawli imam ahmed ó ṣe é ṣe kí wọ́n lọ ṣe àfàyọ nínú gbóló imam ahmed pé a lè rí irú jàbátá yìí náà àtàwọn tí làákàyè wọn bá sùn síbi tí ó sùn sí tí wọ́n lọ fẹ́ fàyọ nínú gbọ́nà Imam Ahmed tí wọ́n lọ fẹ́ kọ́ yóò kọlù ó dàjí àbàtẹ́ tu wọ́n kọ́ yóò kọlù mi kọ́ ni Imam Ahmed wọ́n ni Imam Ahmed tako wọn Imam Ahmed tako wọn ó ní Imam Ahmed tako wọn ní túbọ̀ eléyìí ẹ̀dàkùn ìmọ̀ bí mo ẹ̀fẹ́ tú kí ní ìjó fi yé ni bó mo ẹ̀fẹ́ tú ná tí ẹ tẹ́ fi ma atrocity tọkùnrin commit tẹ́ fi ma gratuity aburú tó ṣe wàláhì mo fọ́nà bàbúrà mi mọ bí mo ṣe lè express ara mi tẹ́fì mọ gratuity aburú tó ṣe wàláhì. naam tọ musa fún mi lápèjúwe kan ó ní bí kí wọ́n sọ pé máa lọ kí wọ́n bá sọ fáwọn pé wọ́n ní odúó kò yẹ báyìí nísìnyí ẹ wo bí nǹkan yẹn ṣe takora wọn tó wọ́kọ́dí yóò kọ̀dù mẹ́kọ́ọ̀lì imam ahmed nígbà tí ó tó wá ẹ̀kọ́ wọ́n lọ wọ́n lọ kọjá bí fíìlù tó tó wá tẹ̀lé alfíìlù mabniyu alámẹ́lẹ́bí sami fa'ilu wọ́n tó wá gbé ní fíìlù alfíìlù majhul pé fíìlù tó yẹ pé àmẹ́ni tó kò tó gbé wá ní màálù wọ́n ní wàkọ̀dì yóò kọ̀dù ó ṣeé ṣe kí àwọn èèyàn kan kan lọ sí àfàyọ mìkọ́lì imam muhammad nínú gbọ́nà imam muhammad tí imam muhammad wá kí ni gbọ́nà imam muhammad yẹn gbọ́nà imam muhammad ni pé rahimahullah gbọ́nà imam muhammad yẹn kọ́nà bá kọ́ka bá kí àwọn oní pé akrahu kulla muhdathin gbọ́nà imam muhammad oní pé akrahu kulla muhdathin imam muhammad ni mo hẹ́ẹ̀tì gbogbo bídíà generally speaking yẹn. kéèyàn sọ̀rọ̀ generally speaking onísúnà kí ni ọ̀sán mo hate gbogbo bó bá ní ó ṣeé ṣe káwá ríyàn tí ó wà lọ yọ nínú gbóná Imam Ahmad yìí pé Imam sọ pé òun hate gbogbo bídíà yìí káwá sọ tí ó wà sọ pé anahu yakrahu akla bilimila akọ pé Imam amadi ké ó kéèyàn máa jẹun pẹ̀lú ṣíbí nìyẹn ah, ẹ ti gbọ́ pé imam sẹ́rí gbọ́nà imam ahmed tọ́wọ́ àmì báyìí ó ní pé imam ahmed sọ pé akọrọ̀hu imam ahmed ò sọ̀rọ̀ nípa síbí wọn sọ̀rọ̀ nípa ẹni bìdíà wọn sọ̀rọ̀ nípa anything nípa ẹ̀sìn kí ẹ̀ ká sọ̀rọ̀ generally speaking pé bẹ́ẹ̀ náà ṣe sọ pé ah mo hate gbogbo bídíà o káwárí yẹn kankan wá lọ fún ọ̀rọ̀ yín lágbòóyé pé definitely intense sọ ni pé síbí ọ̀dà ok nísìn fine ajẹ́ sí pé gbogbo ẹni tó bá sọ pé mọ́tò bídíà náà ni yóò sọ pé Imam Ahmad náà pé mọ́tò ní bídíà tó pé Imam Ahmad sọ pé akọrọ òkúńlá mọ́ dàsí ẹni tó bá sọ pé ni àti pé òun náà lè yọ ọ̀rọ̀ yẹn níbi ìpín tó pé tóun náà ibi wọn tó bá ti gbà ní bídíà ọkàn máa ti bá bẹ́ẹ̀ gbólẹ̀ Imam Ahmad ni ṣé tí wọ́n gbà ní bídíà ni Imam Ahmad ń pè ní bídíà ni aláwọ̀kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ṣé síbi ti dáyé lásìkò Imam Ahmad ni Hmm, mo ń bí yín sẹ́ ẹ lọ gọ́ọ̀gù ẹ̀ ẹ lọ gọ́ọ̀gù ìgbẹ́ yìí gbà wo ni síbí bẹ̀rẹ̀ alásìkò àwọn mẹ́màá máa dìkọ́ fún ọjọ́ ẹ̀sìn kò tẹ̀sí ìdí ń jẹ́bà ẹ rí mi gbọ́ ẹ wo educate táwọn ìmọ̀ máa di ti kú ìmọ̀ máa máa dọ̀ sọ̀rọ̀ nípa nǹkan specifically wọ́n sọ̀rọ̀ nípa nǹkankan Imam Ahmad kan sọ pé akọrọ̀hù kulla muhdathin ọ̀rọ̀ mẹ́wàá mẹ́rin yẹn ṣáríhù lìkìnà ẹni tó wá ṣe tíra tó ṣe ṣáríhù tó ṣe àlàyé tíra àlìkìnà ó wá ní ó ṣe é ṣe kárẹ́ ni tí ó lọ mú níbi gbọ́nà Imam Ahmad pé akọrọ̀hù kulla muhdathin kó wá lọ mú níbi gbọ́nà yẹn pé jẹ́bi Imam Ahmad ṣe ti ká máa fi síbi jẹun kai ọlọ́run jẹ́ òye ó ti yé àrí wàláì tọ̀ wọ́n ní lè anaha muhdasa nítorí pé bídíà ní ṣíbí ẹjọ́ ọ̀nà náà máa ń sìn kẹwàá lè bá mọ̀ wípé káì kẹwàá lè bá mọ̀ pé ọ̀rọ̀ Imam Ahmad yàtọ̀ sọ̀rọ̀ tán bá bọ̀ nígbà tá a fẹ́ sọ̀rọ̀ Imam Ahmad wọ́n á fi àìlámọ́tò tẹ̀síìs quotation mark pé abẹ́ kúta pé ọ̀rọ̀ tí mo ń sọ mo abẹ́ kó tọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí mo ń sọ màá ń láti indicate ẹ̀ pé kẹ́lí kí n fi kíni àìlámẹ́jù tẹ̀síf pé quotation mark pé mo kóòtù ọ̀rọ̀ yìí ni o ẹwà ọ̀rọ̀ ìmọ̀ ìbùnà náà fẹ́ kóòtù kọ̀kọ́já akọrọ̀hù kúnlá muhdasin ọ̀rọ̀ Muhammad nìyẹn gbogbo yòókù tó wà lẹ́yìn rẹ̀ kìí sọ̀rọ̀ mọ́mọ́ Ahmad tábì sọ pé ìmọ̀ mẹ́rin ń sọ pé àwọn ẹ̀hìn ti ṣíbí ìmọ̀ mẹ́rin ọ̀sọ̀rọ̀ nípa bí ṣíbí rárá ọ̀rọ̀ mẹ́rin ẹ̀yọ kan tó ẹni tí wọ́n sọ̀rọ̀ wá sọ pé ó ṣeé ṣe káwọn èèyàn lọ mú kálọ mú ọ̀rọ̀ yìí ẹni tó bá sọ pé mídíà ni nínú àgbọ́yé burúkú tiẹ̀ kó fẹ́ máa lu ọ̀rọ̀ ilẹ̀ rí pé definitely ìmáàmù ọmọdé náà sọ pé òun hate gbogbo mídíà nígbà tó ṣe pé bí síbi mídíà ni ajẹ́pẹ́ ìmáàmù ọmọdé náà hate sí nínú ẹ ti gbọ́ bó ṣe ṣẹlẹ̀ nìyẹn sheikh wa ni wọ́n ní wọ́n ní wọ́n nù lẹ́nu kàrọ́ àtàlákì bìlìmìlì akọ ṣéèkì ní àmáwá o àtàwọn àfa àtàjì sáájú sáájú ẹ̀kọ́ ti sọ pé gbọ́n àfa ṣéèkì ní àmáwá ń tiwa àwo orí pé kódà àwo orí pé mẹ̀kúrúhù ní kíyàn fi ṣíbi jẹun ẹ̀ máa dẹ́gbẹ́ ní mẹ̀kúrúhù ni nǹkan yẹn kódà kò dépò haram rárá wọ́n ní kódà àwọn ọgbà yìí kó dépò mẹ̀kúrúhù bèlè tí ó di haram bèlè tí ó wà gbé Islam ẹ̀ tí ì rí imam ahmed imam eh, sheikh sọ́ọ̀lì alùsèmí wọn ló kù sẹ́jú mẹ́wàá àti mo ìzùnú nǹkan fẹ́ẹ́ sílẹ̀ tọ́pọ̀ dìgan àtọ̀ ọlọ́wọ́ sànù wádé naam imam ahmed eh, sheikh sọ́ọ̀lì alùsèmí sọ pé kódà lọ́dọ̀ tàwa o àwa ò rí àdúgbò ẹni torí ẹ bá dẹ̀ pé torí ẹ bá fako gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ fi tẹ́sì tẹ́sì yìí bá darí kọ tí nǹkan ọmọ ajá mọ́ kọ́lọ́ rẹ̀ wọ́n ní àwo ò rí wípé màkúrúhù ní ká fi síbi jẹun nítorí pé ní mẹ̀kúrú ní kàtọ́ pé bẹ́yìn ọba ṣe yọ gbà ládá pé kò ṣe àmì bó bá ṣe pọ̀ lẹ́sẹ̀ tó bá yẹ pé mẹ̀kúrú ní síbí bíbí jẹun ajẹ́pẹ́ ẹni tí ọba fi síbí jẹun yọ gbà ládá àmì tí bá fi ń jẹun pọ̀ lẹ́sẹ̀ ìdájọ́ mẹ̀kúrú nu ṣe pé nítorí tí nílẹ̀ bá fi jẹun pọ̀ lẹ́sẹ̀ ẹ̀dá kùn kí làgbáfo rẹ̀ ṣéèkì ní kódà bídájọ́ wọ́n ní wànáhùn lánàárọ̀ wànáhùn lánàárọ̀ karahata al-akli bil milaqo lánàárọ̀ anna al-akla biha ya al-akli ولكن لا نرى دفع جنوكا ولكن لا نرى أن الأكل بها يعني الأكل bisalasi asọbi àmọ́ àwọn kan gbà yí pé ìfisí bí jẹun ó túmọ̀ sí ìfìkà mẹ́ta jẹun ni bọ́bá bẹ́ẹ̀ bìkà mẹ́ta jẹun fi jẹun lọ́tọ̀ bọ́bá bẹ́ẹ̀ fi síbi jẹun fi jẹun kò sí kankan tó burú méjèèjì àwọn ọ̀wá gbà gẹ́gẹ́ bí àwọn tọ̀hún ti gbà pé bọ́ọ̀ bá ti fìkà mẹ́ta gbá síbí mú ó ti fìkà mẹ́ta jẹun no ó fìkà mẹ́ta jẹun lọ́dọ̀ tiwa ẹ̀tí ọ̀nà sáà máa ń sìn ẹ má fún alágbọ̀yé burúkú ó bọ́bá fẹ́ fi síbi jẹun kò sá burú fi síbi jẹun ọ̀bá kò yẹ báyìí bọ́bá yìí lẹ́nu ká mẹ́ta jẹun jìjì bílẹ̀ kò yẹ báyìí ní ìtawà àgbọ́yé tiwa nìyẹn àwọn ò ní fa ìfàkúfà yọ nínú hadith anabi sallallahu alaihi wa sallam nǹkan tí mama ahmed ń sọ rèé nǹkan tí mama eh, tí sheikh salim tèmi ń sọ rèé léyìí o ìgbà tí arákùnrin jákujàku yìí ìgbà tí ó sọ̀rọ̀ ó ní sẹ́fìlì kan máa pè mídíà báyìí mama ahmed ló pè mídíà yìí o ibo ni mama mo tíra wa ibi tí mama ahmed sọ pé ká fi síbi jẹun bídíà yìí fún wa ọ̀rọ̀ mọ́ Muhammad ní pé akọrọ̀hù kúlà mufdasin mo hẹ́ẹ̀tì gbogbo àdádálẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn kò sí ẹni kankan ò lè sọ pé nǹkan kan náà pé kódà ó lè sọ wípé maulidu náà ń bá wí báyìí àyàfi tabari náà sùn pé ìmọ̀ Muhammad ka maulidu kún bídà ẹjọ́ ní lámà ẹ̀sìn generally speaking ni ó wá kú kí ni ìmọ̀ Muhammad gbà ní bídà lọ́dọ̀ wọn gbogbo ń sábà ti gbà ní bídà lọ́dọ̀ wọn yẹn òun wọn hẹ́ẹ̀tì abẹ́ẹ̀kọ́ ni kí ni tí wọ́n gbà ní bídà lọ́dọ̀ tiẹ̀ lọ́wọ́ a máa lọ́ọ̀rọ̀ ìmọ̀ àbí ọlọ́mọdé ọ̀sẹ̀ mi kárẹ́ nìkan ní ìsìn kó ní ìmọ̀ fi máa gbogbo òkùnrin bídíà ni kó náà wá lọ́rọ̀ ìmọ̀ Muhammad lẹ́sẹ̀ pé atrọ̀ kúlà mọ́húdásìn definitely ìmọ̀ Muhammad kéèsì ká máa fi máa gbogbo òkùnrin torí bídíà ni. Ah. ṣé lọ́dọ̀ ti àbí lọ́dọ̀ ìmọ̀ Muhammad ẹ rí mi gbọ́ tọ̀ ẹ wá máa wo ọ̀rọ̀ ṣèkì níparí kínní wọ́n ní fàṣọwáàbù wọ́n lélẹ̀ tó clear eléyìí tí ó eléyìí tó tó ṣe déédéé eléyìí tó dọ́gba eléyìí tó bá mu eléyìí tó correct anal akla bil mil akọtí lába sàbíhì òun náà ní bẹ́ẹ̀ ká fi síbi jẹun kọ̀sá burú ń bẹ̀ ti ń ka náà nípa tó ní ẹlẹ́wọ̀n dábìbùrù jọ́sí dábìbùrù jọ́sí dábìbùrù jọ́sí náà láwọn yìí wàlọ́ tíra ti ń ka òun náà ní pé wọ́n sọ̀wáàbù fọ́sọ̀wáàbù wọ́n lè lè tó correct tó ṣe dọ́gbandọ́gba anal akilabi milaka lába tàbí ṣọ́ra ní sí wọ́n ní wà láti yamá máa tó àìlhájà wọ́n ní pàápàá jùlọ tí condition bá ti ẹ̀ kọlù fún kò yẹ báyìí nìsí wọ́n lè jí sàlàyé nínú tíra sẹ́rù ríyàdù sọ̀lìhìn sẹ́rù ríyàdù sọ̀lìhìn pé lára àwọn kọ̀ǹdíṣà tó lè kọ́ọ̀lù fún ni pé wọ́n jẹ́ pé oúnjẹ tó o fẹ́ fi síbi oúnjẹ tó o fẹ́ jẹun yẹn kò rọrùn láti fi síbi jẹ wọ́n ní gẹ́gẹ́ bí ráìsì àwọn àbá máa mú wa gẹ́gẹ́ gẹ́gẹ́ bí ráìsì sọ̀rọ̀ láti fi síbi láti fi ìka mẹ́ta jẹ ráìsì kò yẹ báyìí tó wọ́n ní wá síbi kojú kó má kò fi síbi kò mẹ́tẹ̀. so gbogbo àwọn oúnjẹ tí ò bá jẹ ti rọrùn wọ́n bá rí àmàlà àti oúnjẹ pẹ̀lú ọwọ́ tẹ̀ pé kódà inú táwọn náà bá dábàá ní pé ọba jẹ́ àmàlà àbí oúnjẹ tẹ̀mú kí ní òbí jẹ́ bó sì ní sígínà lọ́fẹ́ fi jẹ́ bá láìsí. yọ ọmọ ilẹ̀ mọ́ síbí bá lè rí pálákì lọ́kà wọn ọ̀pọ̀ bá lẹ̀ mọ́ oye bá ní sí kí làwọn yẹn fi ń jẹ túwó àkíwá ní àtọ́jú wà ní ìsẹ̀mú pẹ̀lú bó wọ fi síbi jẹ́ bó wọ fọwọ́ jẹ́ nítorí bá ti rọ̀ lọ́rùn ẹjọ́ ìlú náà torí pé fasọ̀wákú anàlákìlábìlì mìlàkọ́sí lába sàbíhì eléyìí tó kọ̀rẹ́ẹ̀tì ó ní wípé ìfisíbí jẹun kọ́ o kò sí nǹkan tó burú mẹ́ náà mẹ́lẹ́ ni ọ̀rọ̀ Sheikh Salih Al-Uthaymeen rahimahullah ta'ala náà nítorí àsìkò wa tó ti lọ inshallah ta'ala tó bá di lọ́la a conclude ọ̀rọ̀ yìí kẹwàá máa wú ọkùnrin yìí wàláhì lazim kéèsẹ̀ kan kéèsẹ̀ méjì kéèsẹ̀ mẹ́ta kéèsẹ̀ mẹ́rin kéèsẹ̀ gbà ìlú nǹkan títí máa ṣe àkùkàlé ìkàkùkà ní ní gbogbogbà ìkàkùkà ní kò báyìí nìsí inshallah mo wá mú àwọn mo mú àwọn àwọn ìkàkùkà tó pọ̀ wá láti bọ̀ tírẹ́sì eléyìí báyìí kẹ́lẹ́ bá mọ̀ pé ọkùnrin yìí ń kọ́ o wàláhì alazim èèyàn kan tó yẹ pé ó ya aláìmọ̀ká púpọ̀ nípa àlámọ̀rí ẹ̀sìn inshallah àlèmọ́lẹ̀ ráyè play yẹn ní alẹ́ yìí ká mọ̀ sí yẹn lọ́la nítorí àsìkò ti lọ mo fẹ́ kí á play ọ̀rọ̀ tí ó ń sọ yìí ká wá play rẹ̀ tán kẹ́lẹ́ bá mọ̀ pé òun ti ń sọ̀rọ̀ gan òun gan mọ̀ ìpọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni kí ló fà á nígbà tí ó wá parí ọ̀rọ̀ yẹn ó ní ẹ máa pílẹ̀ rẹ̀ o lẹ́tí fẹ́ kọ́kọ́ sàlàyé ẹ̀kẹ́ lè gbọ́ yé dáadáa ó ní ẹ káàzọ pé bídíà ní nǹkan kò túmọ̀ sí pé ẹni tí ń ṣe ti dó bídíà torí pé ẹni yẹn ẹ kò túmọ̀ sí pé ó ti di kèfèrí torí pé ẹ ó lè jẹ́ bẹ́kì ní ó lè jẹ́ bẹ́kì nìkan nígbà tí ó wáyé àgbẹ̀ sí gbogbo ẹ̀ ó ní pé wọ́n máa parọ́ sí irọ́ iná ni ó wà ní àmọ́pẹ́ ẹni kèfèrí pẹ̀lú síbí ẹ mẹ́rin mi ayé síbí nìkan ò tó kí wà lọ ń dara láàmú sígbà tí wọn náà mọ̀ pé síbi ẹ̀dá kò kúfùrù ẹ̀rọ kan ò tó láti yàn jáde kó ní Islam kò tó láti pẹ̀ ń kéfì rí mẹ́rin rẹ̀ wá kó dìgbà tí kúfùrù bá di mélòó ó dìgbà tí tọ́ba di hundred àbí. الكفر الوحيد يكفي لإخراج الرجل من الإسلام kúfùrù ẹ̀yọ kan báyìí ó tó láti yàn jáde kó ní Islam tí máa jẹ́ àbá ti pé àbí ọ̀tọ̀ kai èwo ni àgbákò lẹ́yìn pẹ́ òun gẹ́ ọ́ ni kí ni tàlẹ́ńdẹ́ tàlẹ́ iná fẹ́ pé síbí nìkan nílò tí mo pèǹkẹ́ fèrí ó ti pẹ̀lú pé síbí nìkan nílò ní pèǹkẹ́ fèrí àjẹ́ pé ìwọ gan òṣù nǹkan tó ebi kúfùrù ló pé síbí ẹyọ kan síbí òun nìkan lásán ó ti tó kéèyàn ti kèfèrí wàláì wọ́n ìsúntẹ̀ orí yẹ́dọ̀ ní sin wíkì níyì èmi ọmọ mi dáwọn pípù ìfìlà káyìí wọn sí mo fi máa sọ pé bẹ́ẹ̀ bá lọ wá sí ẹ̀dàkùn kí ẹ̀ máa mú làákà ìdání o torí làákà ìdání bá sọ̀rọ̀ o làákà lọ́lọ́wọ́ fi lẹ̀ sí bọ́ wèrè lọ́rùn jẹ́rí wọ́n ní ká máa fi làákà ìgbẹ́sìn yé ni wọ́n ní ká fi ta kẹ̀sìn kí ẹ̀ máa lọ làákà ọmọ lọ kan gbàgbé ilé wàhálà nínà ọ́ ní tí máa ń bàdé wọ́n ti sọ wípé má fi gbọ́ yé o tí bá sá ti ń gbé fún ọ ní kọ́ ọmọ gbà bẹ́ẹ̀ ọba làkàyè mu kọ̀ bá làkàyè mu <laughs> wàláì tí ẹ bá tí ẹ bá tọ́jú làákàyè pamọ́ bóòlù yóò ti máa sọ ọdún kan báyìí tẹ́ ìdí mọ̀ pé àbá àìtódò tọ̀ sí ni kọ̀ǹkọ̀ díjú àkédíjú o ó bá yẹ pé síbi ẹ bá ṣe bídí ẹja gbọ́ èwo ni pé tí ẹ bá ṣe kúfùrù ẹja mọ̀ èwo ni pé òun nìkan ò tó gbé ìyá rẹ̀ kó ní Islam pé ẹ tó bá yẹ ìwẹ̀ mẹ́wàá tó yẹ pé ẹ lọ́wọ́ pé síbi nìkan ló ń kó sí ni tí rírọ́ kúfùrù ọyà pọ̀ lára ẹni ẹgbọ́ ẹgbọ́ fúnra yín kábíyàn kásẹ̀ rẹ̀ ńlẹ̀ lálẹ́ yìí ẹ jẹ́ ń fọ́ọ̀dù ẹ̀. kẹ́mi tó ń sọ ní ìgbà yìí jẹ́. a kọ àwọn fún ìyá náà dà pé pé gbogbo nǹkan tó yàgà lára lọ́la àlẹ́ rẹ̀ sí lé àwọn yìí máa ń yọ pẹ̀lú ìgbà rẹ̀ ni alẹ́wò zukọ̀ rẹ̀ àkọlù rẹ̀ àtọ̀ àkọ̀kẹ́ jẹ́ ìjẹ́bi sí lẹ́ àlẹ́ àbò ìjọba àdáda rẹ̀ ṣé mo sọ mo kì í jíjà ara yìí àmọ́ bí àbá rí jíjà nìkan tó wá rí kí èyí ti ẹni tó ń ṣe é ní jíjà tí wọ́n jẹ́ mú ọ̀gá tó ní ara ká mílíkì ẹ̀rọ kan láyé nínú àwọn káàtó ń pèsè yìí àbí káàtó lẹ́lẹ́bọ káàtó ló dídà tó fẹ́ torí sírí àbító náà mẹ́sẹ̀ nìkan wá tẹ̀sí dárúkọ rẹ̀ tí wọ́n sàlàyé fún ọtí àwọn tó ń bẹ lára rẹ̀ ti síbi lọ ìwé àwọn tó ń bẹ lára rẹ̀. mẹ́sẹ̀ nìkan ẹ̀ka máa pa ó bá wù wí ìwé ti. ẹ dákun ó ní àrùn tí ń bẹ lára rẹ̀ ju síbi lọ abẹ́ẹ̀ gbọ́ ni ah, ah, ah, ẹ dákun àrùn wo ló tún ju kúfùrù lọ lẹ́ẹ̀dán bàbá ti kúfùrù kò sí ẹ̀ṣẹ̀ míì mọ́ lẹ́yìn kúfùrù tó fi ju kúfùrù lọ ẹjọ́ lọ́dọ́ báyìí sùn lásán bàbá ẹ̀dá kúfùrù ó ní àrùn tí ń bẹ lára ju síbi lọ tí a máa ń pè yín ti sọ ni pé ajẹ́ pé sídí ó wà trivia àbẹ̀kọ́ ni pé ọ̀rọ̀ tí ò tí ò tí ò jámọ̀ kankan ni tó sọ pé àrùn tí ń bẹ lára yìí kéré ó ju síbi lọ tó bá yẹ pé síbi jẹ́ kúfùrù ni àrùn wo tún ló tún ju kúfùrù lọ wọn ọmọ nǹkan kan tó sọ wàláì ó láwọn ṣe ń bẹ lára rẹ olójú yóò sì tẹ́ kàmẹ́ pàkàkiri ẹ ẹ dákun ẹ tó ń gbọ́ lẹ́ẹ̀kan sí ẹjọ́ torí ọlọ́run èmi máa ń fẹ́ kí ọkùnrin kí fọ́fọ́fọ́ ẹ̀ hàn gan. akẹ́kẹ́ ẹgbẹ́ ìjẹ́jú tí ní àlẹ́ ààbò ìjọta àdáda rẹ̀ ni tí mo sọ fún bíbí ara yìí àmọ́ bí àbáyé bíbí àlè gan tó wá ní kí òun pe ẹni tó ń pe ní bíbí àtúbájú ẹ̀ ń wò bá tó ní ara rẹ̀ ká mẹ́sẹ̀ nìkan láyé nílò àwọn ká sí tóbi ní àgbà tó lé lẹ́bọ̀ ká sí ní dídà tó fẹ́ borí sí ní àyùké bẹ́ẹ̀ mẹ́sẹ̀ nìkan wá tẹ̀sí dárúkọ rẹ̀ tí wá sàlàyé pa sí àrùn tó ń gbé lára rẹ̀ ti síbi lọ ìwé àrùn tó ń gbé lára rẹ̀ tó ti mẹ́sẹ̀ nìkan ẹ̀ kà máa pa ó tó bá wù yí ìwé kéèké. mẹ́sẹ̀ nìkan tó yẹ pé nítorí síbi la fi pè ní kèfèrí a jẹ́ pé síbi ò tó ń torí ń tẹ́lẹ̀ fi pè yẹn kèfèrí wàlọ́ọ̀hì wọ́n dẹ̀ ń pè yẹn kèfèrí torí síbi abẹ́ẹ̀kọ́ ni náà tó kí wàá ní ìdájọ́ rẹ̀ ń gbà ọ́ kò yẹ báyìí nìsín eléyìí túmọ̀ sí pé òun gangan fúnra rẹ̀ kò kò kò pàmì kò ṣúọ̀ lórí nǹkan tí ń sọ òun gán mọ̀ yí pé ó ti máa ó ti máa wà too outrageous láti sọ yí pé ìfisíbi jẹun kúfùrù ni lóòótọ́ sọ wípé ẹ̀mẹ́sẹ̀ nìkan láyé tó yẹ pé síbí nìkan làwọn fi wá pé ń kèfèrí tó bá ní sìn làwọn fi wá yọ ní. omi kò ń gámọ̀ yìí pé síbí nìkan ò tó ní nǹkan tá a lè dígí ni o tá a lè fi ọ̀jáde kó nu ẹ̀sìn tí wàá lórí tó ju àwọn ọ̀rọ̀ yìí burúkú ilẹ̀ lórí tó sì tó tó ìsúngbàmú tó kọ́nà bàdé kíra kí ó sànù wa so lọ́wọ́ parí so ìbéèrè kan wà mí báyìí àbí bíi méjì àbí mẹ́ta wọ́n ní kí á ṣàlàyé ní ṣókí nípa Allah àti ọlọ́run ní èdè yorùbá eléyìí báyìí lẹ́kọ̀ọ́ ọjọ́ kan ni tí ó bá ní sìn nípa allah àti ọlọ́run ní èdè yorùbá so ó nídìí lẹ́kọ̀ọ́ ọjọ́ kan nítorí pé àwọn ìrújú tó pọ̀ ó wà lábẹ́ eléyìí báyìí ìdí nìyẹn tó fi ń tó fi ń pe ọlọ́run tó fi jẹ́ pé allah allah náà máa ń pè wọ́n gbà pé ẹni tó bá ti ń pe ọlọ́run kọ́ o irú ẹni báyìí o kò dúró déédéé kọ̀ọ̀gbọ́n kan yé kódà ní ìpìlẹ̀ ní ìpìlẹ̀ ẹni tí bá ti ń pe ọlọ́run kèfèrí ni wọ́n ẹ̀ṣẹ̀ amẹ́ndì ẹ̀ amẹ́ndì ẹ̀ àwọn ẹ̀ wọ́n padà amẹ́ndì ọ̀rọ̀ sídì iná báyìí nìsí ẹ dákun ẹ̀ amẹ́ndì ẹ̀ o ẹ rìbíwò ẹ dákun tó lọ́wọ́ because eléyìí báyìí ti pọ̀ jù ẹ̀yin náà lẹ́yìn tó wá sá ń parí ní ti pé ọ̀rọ̀ síbí ò tó pè yẹn ń kèfèrí talẹ̀ nìkan láyé tó yẹ pé torí síbí lẹ́bi pé ń kèfèrí pé àárí pé o pé àrùn tí ń bẹ lára ẹ ju síbí lọ ẹ̀yin náà ti mọ̀ pé síbí kéré nínú àrùn tí yẹn lè pè yẹn ní kèfèrí àbí so ní kò tí tọ̀ kò tiẹ̀ sí mẹ́rin tí nǹkan ọba máa dààmú làákàtà naam eléyìí báyìí ó ní ìdàlàyé so mo sọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípìnlẹ̀ ẹni tó bá ti pọ̀ náà ọba kèfèrí ni àmọ́ ńgbà tó yá wọ́n ní ẹ àlétí gbẹ̀ǹkẹ̀ fèrí àlétí kíní kan akọ́fẹ́ mọ̀nà sí Allah ní pẹ̀lú ọlọ́run àbí kíní kan títí di sìn wàláhì wọ́n kàn máa ń sọ lásán ni o tán bá réèyàn tó bá pe ọlọ́run bí ìgbà wípé bí ìgbà pé ń pọ̀fọ̀ ní lójú wọn bí ìgbà pé bí ìgbà pé ń pe Jésù bí ìgbà pé ń pe bí ìgbà pé ń pe Jàǹgó bí ìgbà pé ń pe lọ́lọ́run wàláhì bí ṣe máa ń lójú wọn bí ìgbà pé bí ìgbà pé yẹn ń sáàbù wọn ní máa ń rí kò báyìí nísì so bí ìgbà ó ó ó rẹ́ńdá yẹn ó rẹ́ńdá yẹn ó rẹ́ńdá ó dìtẹ́ nìyẹn tó lò lọ́dọ̀ wọn kí ẹ máa pè ní kí máa pọ̀ lọ́hùn ṣé bá ní sí á padà sàlàyé yẹn wọ́n ní bákan náà wọ́n ní èwo ló correct so nínú ká pé Allah àti Allah so eléyìí báyìí Allah ló correct Allah torí pé ismul jalala ni Allah làwọn máa ń pè é lára àwọn jákujàku nígbà tó eléyìí tó burú jù bá ń lọ gángan wọ́n ní kí ni ìdájọ́ Islam nípa GNLD tẹ́dì ṣé báyìí ati àti ati àti healthcare products so díẹ̀ lẹ́jì kiti nínú àwọn òwò tí ó burú gidi gan ni so kí á jìnà sí so àwọn nǹkan tí ó rò papọ̀ mọ́ nínú àwọn òfin ìṣòwò nínú Islam tó rọ́lù ó tó mẹ́rin sí márùn ṣé báyìí nísìnyí láwọn nǹkan tó wà ń bẹ̀ tí ò bá òfin ìṣòwò Islam mu so nítorí àwọn àbá àsúnà ti ṣàlàyé lórí ẹ̀ dáadáa gidi gan ṣé báyìí sí nípa ọ̀rọ̀ GLD kẹ́dì náà eléyìí tó láti inú béèrè wọ́n ní ìjó dáa láti máa lo láti máa lo ogun wọn na ogun tí GLD bá ṣe ogun tí kẹ́dì bá ṣe àbí àwọn míì náà tá bá rí kógun tó dáa ni tó lè ṣe wá láǹfààní tá pé ó ṣiṣẹ́ fún nǹkan tí a fẹ́ lò fún tó sì jẹ́ nǹkan halal náà fi ṣe kò sí nǹkan tó burú nù oògùn wọn ṣé bá ní sí títa oògùn wọn gẹ́gẹ́ tó bá yẹ pé oògùn ní gns ń tà ni àbí kẹ́dì tó bá yẹ pé oògùn ni ń tà lásán ni tí wọ́n dẹ̀ fún àwọn èèyàn lórí wọn bá tògùn àmọ́ oṣù èyí wọn kò sí nǹkan tó burú mbẹ̀ so wọ́n dà gẹ́gẹ́ bí àwọn iléeṣẹ́ oògùn míì ni àmọ́ nǹkan tí ó involve ó ju ọ̀rọ̀ oògùn nìkan lọ kò bá ní sìn yìí ọ̀rọ̀ kan tó ń pé it goes beyond à ń tóògùn lásán wàá máa mú àwọn èèyàn wá tó bá ṣe mú àwọn èèyàn wá wọ́n máa upgrade ẹ̀ tó bá ní sìn yìí so Ah, ah, ní ó di wọn bọ́ bá ṣe mú àwọn èèyàn wá sí bẹ́ẹ̀ ló ṣe máa ní rank bẹ́ẹ̀ ló ṣe máa ní rank some others sọ pé ó wà mẹ́tọ́ pé ànílè ìmọ̀ ṣàlàyé ẹ̀ ní alẹ́ inshallah tó lásìkò tó ti lọ ṣùgbọ́n nǹkan tá a kàn ṣàlàyé ni pé ogun wọn kò sí kò sí burú mẹ́ẹ̀ torí pé ààrí ìwádìí kankan tó fi yé wa wípé wọ́n ń ṣe ògùn yìí lọ́nà haram wọ́n fi nǹkan tó léèwọ̀ ṣe wọ́n fi ṣe kíní kan so ògùn wọn yìí dẹ̀ ni àrínú àwọn èèyàn tó sọ pé ó da fún oríṣiríṣi àwọn nǹkan báyìí nǹkan báyìí pàápàá jùlọ ògùn wọn fún supplement ni so ibà ní so téèyàn bá lè rà á tó bá pọ́ bá wọn lára mọ́ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ Allahu a'lam subhanaka alhamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa